يهد الله فلا مضل له فلا هادي الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة عاطرة فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a pé fún ọlọ́run ọba ọ̀gá òun aláàánú oníkẹ̀ ọ̀bọ̀ ọlọ́pẹ́ ọba tí ń ṣàánú wa ní gbogbo ìgbà ọba tó ṣe pé òun ni àwa mùsùlùmí là ń jọ́sìn fún tá jọ́sìn fún ẹlòmíràn tá a ti ń bẹ̀rẹ̀ pé kọjá ọgọ́jà kọ́ máa yọ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara lé ra ọ̀sán abẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá mi fi rẹ̀ kọ́ sí ibi tó fi di ọjọ́ ẹ̀sán. akíra ní ìkí ọlá ìkí ọlá ìkí tí a máa fi kíra níjọba àti kíra mọ̀lẹ́ ẹ̀kẹ́ sí pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn ìgbà tí a ti kí ọlọ́run ta ìsìnkú kẹsìkẹ fàdàgbà mọ̀ọ́mọ́sá mo kí àwọn elétò láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó dé tó parí sí ọlọ́run mọ̀ yìí ní ìmọ̀ yìí débi pé lè sọ fẹ́ni tí ó yẹ kíni abẹ́ni tó yẹ kíni abẹ́ni tó yẹ kíni ṣùgbọ́n kí ẹ̀gbọ́n mi tó ti pé wọ́n bá sọ̀rọ̀ dá bákan náà àti ẹni tó jẹ́ tọ́lọ́run bá fi àyè tó fi wọ́n tó fi ta wọ́n lọ́rẹ̀ àwọn náà sì ni àwọn alájẹ wa táì ṣéèsì kọ́lọ́n bàbá lẹ́kẹ́ ọlákọ́bá lọ́rẹ̀ ní wọn. bákan náà àti àwọn aláàjì wa alamin ṣéèsì kọ́lọ́n bá kí ó jẹ́ kárí wọn pẹ́ àti gbogbo àwọn elétò pátápátá yányán gbogbo lórí mo kí gbogbo wa pé àánú ọlọ́run kí ọlọ́run àti ìdáàbòbò rẹ̀ ọlọ́run àti ìdáàbòbò rẹ̀ láì ní pẹ́ láì ní jìnnà látara kókó tí wọ́n fún mi ó kéré púpọ̀ gan-an. torí pé àkọlé tí abẹ́mi sọ̀rọ̀ lẹ́nu àkọlé kan ní tó fi pé sọ́wọ́ ẹ̀ bàbá la fẹ́ máa fi bí wákàtí mẹ́wàá làwa fẹ́ máa fi sọ a lè sọ ojú bẹ́ẹ̀ lọ torí pé àwọn ọ̀rọ̀ tó kó sínú àti bí ká ní afẹ́ sọ nípa ìsìláàmù lápapọ̀ afẹ́ sọ nípa ìsìláàmù láti bẹ̀rẹ̀ lópin rẹ̀ ló fi wájọ pé àkọlé tó ní kí n máa fi sọ̀rọ̀ lẹ́nu òun náà ni al-aqidatu as-sahihatu wa ma yudadu ha àkídàtú àsọ̀híhàtú wọ́n á yù lọ ọ̀dùnà àdìsọ́kẹ̀tọ̀ yẹrẹntì àdìsọ́kẹ̀tọ̀ lálàáfíà àdìsọ́kẹ̀tọ̀ àwòṣe àdìsọ́kẹ̀tọ̀ jókòó àdìsọ́kẹ̀tọ̀ gúnrégé àdìsọ́kẹ̀tọ̀ ṣe pé yóò jẹ́ kéèyàn gba tírà rẹ̀ lọ́wọ́ ọ̀tún. àdìsọ́kàn èyí tó pé yóò jẹ́ kí èèyàn wà nínú àwọn tí anábíà Muhammad sallallahu alaihi wa sallam tí ó sì pẹ̀ fún tó bá jọ gbìyànjú kì í wọ́n mọ́ yóò lọ àti àwọn ìdàkejì àdìsọ́kàn lálàáfíà yìí. bàbá àwọn sọ nípa ìdàkejì al-aqidatu sahiha kí jẹ́ òun náà ni àbí àlàkídàtú gẹ́rù sàhíhà àwọn àdìsọ́kàn tí ò lálàáfíà tàbí àlàkídàtú àlìbáàpẹ́lá àwọn àdìsọ́kàn ẹ̀sẹ̀ ìbádìsọ́kàn ìbàjẹ́ òun ìdàkejì rí ọkọ̀ àjẹ́ ṣùgbọ́n látara pé èdè lábáwá èdè tó rẹwà ni gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé Yorùbá náà ń bẹ lẹ́yìn èdè lábáwá dípò táìsẹ̀ máa sọ pé abẹ́sọ̀ nípa ilẹ̀ àkídàtú sọ̀híhátú wàlẹ̀ àkídàtú gbèrú sọ̀híhá gbólóhùn kílẹ̀ láti fi rọ́pò rẹ̀ pé àlẹ̀ àkídàtú sọ̀híhátú wọ́n yú dọ́ọ̀dù hà àdìsọ́kẹ̀ tó yẹrẹ ń tí àti ìdàkejì rẹ̀ ìdàkejì rẹ̀ wọlé wà ní pé àdìsọ́kẹ̀ tó ti pé òwú yẹn lórí àdìsọ́kẹ̀ tí ọ̀dà sábà sọ nípa àlẹ̀ àkídà nínú Islam òun náà là ń pè ní al-iman òun náà là ń pè ní al tó fi jẹ́ pé nínú Islam tọ́mọ akẹ́kọ̀ọ́ èdè lọ́bàwá tó bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó bá wà ní zero level tó wà ní ìtìdáyé ìdájí kankan wọ́n máa pe tọ́pìkì yẹn ni wọ́n máa pe fún wípé àtàwíìdì àtàwíìdì là ń kọ́ wọn lọ́wọ́ balẹ̀ ọ̀kan ìmọ̀lọ́wọ́n balẹ̀ ọ̀kan ìmọ̀lọ́wọ́n balẹ̀ ọ̀kan là ń kọ́ tọ́ba tẹ̀síwájú tọ́ba dé mọ́rí aláàbí wọn ò ní pè ní àtàwọn ìdì fún mọ́ wọ́n máa pè ní àdìgúnmá pé ẹ̀kọ́ tá à ń kọ́ yóò wúlò ní àdìgúnmá tọ́ba dé mọ́rí aláàbí wọn ò ní pè ní àdìgúnmá ni wọ́n tá ń pè ní ìgbàgbọ́ wọ́n máa pè ní àkéèdá àtisọ́kàn kọ àdìsọ́kà ló fi wá jẹ́ pé tá a bá sọ nípa àlẹ́ àkídàtù òun náà là ń pè ní àtàwọ̀hìd òun náà là ń pè ní àlìyìmá ìyẹn nígbà tí ọ̀pọ̀ kan wọn bá ń bẹ ìkejì ọmọ àwọlédè ìkẹta ọmọ àwọlédè ṣùgbọ́n o tí a bá sọ nípa pé ǹjẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n yàtọ̀ síra wọn bí a sọ pé bẹ́ẹ̀ àtàwọ̀hìd tá a bá ń tìrìtì òun a máa tìrìtì ń bẹ̀ nípa ìyẹ́ ọlọ́run ìjọ ọlọ́run ọba ìjọ kẹsùsù rẹ bákan náà òwò bí yá rẹ ìjẹ́pọ̀wò ni ọba ti ń rè wá tó dá wa tó ní wá tí mójútó wa bákan náà àsìmọ́ wọ̀ sí bá mi àwọn orúkọ rẹ àtàwọn òròyìn rẹ àwọn kẹta máa kọ́ lábẹ́ ìtàwọn èdè wọ́n sábà sọ nípa àlìkìmáà àlìkìmáà pé afẹ́kọ̀ọ́ ń tá máa kọ́ náà ni ọ̀rọ̀ tí malakú ti tẹ̀lé yìí tọ́wọ́ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadith pé ogun táwa náà ti mọ yẹn tí malakú ti tẹ̀lé lòun bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé àkàtẹ́rì ní ánìlì ìmá tọ́ ayé bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kó fi sàlàyé fún nípa ń tà ń pè sọ fún mi kí là ń pè nígbàgbọ́ ó ń ṣe ọlọ́run báyìí fún ń tà ń pè nígbàgbọ́ àwọn táwọn akọ́lábẹ́ àlè náà nù ṣùgbọ́n àlè àkéyìdá ìlú jáde-jáko ìlú tún jù bẹ́ẹ̀ lọ ìwọ̀n tá à ń pè láti sọ kẹ́ẹ̀sì ó jù bẹ́ẹ̀ lọ ó fi jẹ́ pé láàárín wákàtí kan tí wọ́n fi ní kí n sọ̀rọ̀ yìí níṣẹ́ ọ̀rọ̀ máa gé ẹ̀rí pé ìwúlẹ̀ mú kankan lọ́wọ́ torí pé tábà láti ẹ̀ lọ afẹ́ máa tẹ̀ máa kà ń kẹ́ka fún ọ̀rọ̀ tábà bẹ́tọ̀ láì wákàtí kan àní nìkẹ́kẹ́ ìwọ̀n tá ń pè ṣùgbọ́n máa sọ sókí sókí sókí sókí ni máa kó lórí ẹ̀mí nínú ìlà ìka àdìsọ́kí àwa àwọn ọkùnrin alákọ̀ọ́kọ́ kí ni àdìsọ́kàn wa lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àti ìgbà wa ìyẹn pé tí wọ́n bá ti ń bí ìwọ mùsùlùmí pé mo ń rọ́pò ká lọ́wọ́ ọba rẹ̀ kí lọ́ọ́ sọ kí lọ́ọ́ fẹ́ sọ ọkọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ àdìsọ́kàn wa ó ti bẹ̀ ibẹ̀ gan ló ti bẹ̀rẹ̀. ó lè ráyè láǹfààní àṣọ pé ọ ọkọ ọlọ́run ọba mi olúwa mi ni Allah àbárẹni tí bá ń bi ọ pé ayélujára wà ibò lọ́lọ́run ọba rẹ wà tọ́ ọba láti sọ́kẹ̀tọ́ lálàáfíà gẹ́gẹ́ bíi járíà ló bèrè tí lọ́wọ́ rẹ̀ pé ọba wà arábìnrin náà pé ọ̀hún fi sámà ọlọ́run bá ń bẹ lókè sámà báwa náà ti gbọ́dọ̀ wí ọmọ yìí dọ̀dọ̀ kí ni wàá ní ìdàkejì ìdàkejì rẹ̀ lọ́wọ́ ká òjò tiwa lójú bàbá mọ̀ pé ń bẹ fún wa ìṣesí wa ń já mọ̀ pé ìdàkejì ń bọ̀ lọ́wọ́ bá wà lọ́wọ́ wa wọ́n bá ń bi tẹ́lómi bá ń sọ̀rọ̀ ní ti tó ogún síbi tó láwọn ọmọ òsì òsì mọ̀ fọwọ́ sọkúsọ tọ́ ọba tí ó sọ pé kò síbi tọ́lọ̀ wọn ọgbọ́ òsì ìwú tó yẹ kí kírísítẹ́nì ọ̀sọ̀ wọn ni pé kí lè tọ́wọ́ àtọ́nu bọ́lọ̀ ọba jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́nu bọ́lọ̀ ọba jẹ́ ọ̀rọ̀ ọba jẹ́ pé eh, abájọ pé kò síbi tọ́lọ̀ wọn ọgbọ́ òsì tó ń tọ̀wọ́ ní ìfẹ́ ṣùgbọ́n Allahu fi sámà sẹ́mẹ̀ lọ́lọ́wọ́n bá wà òun lọ́wọ́ tó lálàáfíà ìṣesí wa sì máa ń jẹ mọ́ bẹ́ẹ̀ lẹ́nìkan bá sọ fún wa ní ìsìn pé lápèjúwe nǹkan tó lè mú jẹ́ àbáwá bóyá wọ́n ti sọ tẹ́lẹ̀ ní ti pé tó yọ sàmú àlọ́ ọlọ́run má jẹ́ àárí wọ́n ní pé àwọn púpọ̀ àwọn ti wà níbàdàn o láti jẹta ni wọ́n bá sọ pé tó wọ́n ti dé fọ́ọ̀sì van báyìí o wọ́n ti yìnbọn tàbí wàá wà mọ́sálásí àdámọ̀ wa ta báwọn ọba fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run òkè làwọ̀ òkè làwọ̀ òkè àdámọ́ wa máa ń jó jẹ́ pé ká mọ̀ pé ọlọ́run ọba wa ò sánà lọ́wọ́ tó fi jẹ́ pé àkídà tó wá lálàáfíà náà ni pé kò lè dáhùn pé rọ́bì ti sàmà olúwa mi ò sánà lọ́wọ́ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ ló jáde jápo ìmọ̀ ọlọ́run ọba jáde jápo àwọn olùkọ́ sì máa mú wá lápèjúwe fún wa wípé gẹ́gẹ́ bíi tébù tá a gbé sílẹ̀ yìí náà kéèyàn wá kó èèrà bíi twenty síbẹ̀ kẹ́nìkan máa wá sọ fún wa pé àwa tá a kó èèrà twenty lórí tébù yìí ajé nìkan tó lè fa wà ńlẹ̀ sílẹ̀ káàkiri àwọn ohun àwọn èèrà yìí báyìí gbogbo èèyàn bá lọ sáká bẹ́ẹ̀ bí tó bá lọ sá sí gbogbo ẹ̀ láàrin wọ́n lè fi àrùn lọ sí ọlọ́run bá gẹ̀ wá sí wa rí ọlọ́run bá ń lókè sánmà tọ́tẹ́ pẹpẹrẹ rẹ lórí àgọ́ lálá rẹ kò sí yò rẹ tó sì jẹ́ pé gbogbo ohun ṣẹlẹ̀ káàkiri ayé ìmọ̀ ìjẹ́lẹ́jẹ́ kò síbi tó fẹ́ sáré wọ́n lọ́wọ́ bá lọ́wọ́ ọ̀kan náà ń lò ó fún àwọn ọmọ kéwò rẹ ó fún wọn ní ẹyẹ mẹ́wàá pé ẹ̀yin mẹ́wàá wáyé tẹ́ bá ti délé ẹyẹ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ pa níbi tí o tẹ́ ẹ̀ fi ní rẹ́ẹ̀dì kankan bẹ̀rù sẹ́ni kọ̀ọ̀kan ló ti pa ibi tó bá pa àti ibi tó ti pa ó sì rí pé ibi tó bá pa ọ̀ ẹnì kankan mẹ́ tó ti wọ́ ẹwà ẹwà lé ẹ̀kọ́ lọ́dọ̀ ó ń kálukú wá lé ẹ̀kọ́ lọ́dọ̀ tó pa wà ọbẹ̀ ní àkọ́kọ́ ìbò lọ pa ọbẹ̀ ní àkejì ó ń kálukú ń tẹ̀lé táwọn pa àti bí òṣìṣẹ́ nìkan títí tí olùwé wá rí ọmọ kan tó ní pé èmi ò rí tèmi pa ọ́ kí ló dé ìdí mo ti fẹ́ pa ń ṣe nìyí pé mi síbi tí òní tẹ́lẹ̀ olùwò wa bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé tani wa ń bẹ pẹ̀lú rẹ̀ tó ń wo òkókò sí i bí bá ṣe dé bá bẹ́ẹ̀ dúró yìí ní wò kékeré ah ọlọ́run bá máa rí mi tí ti bọ́ bòtú bẹ́ẹ̀ fẹ́ pa báyìí ah ọlọ́run bá máa rí mi tí ti bọ́ bòtú fẹ́ pa báyìí ah ìrìndí sáfì lọ́wọ́ ìrìndí lọ́wọ́ o lè ní wípé ààrẹ ìlànà ìgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àgbà bẹ́ẹ̀ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa tí ọlọ́run ọba ń rí wa ní tí a bá wà ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa yẹn bí ilmi ní sàbìgbàdì dáàtú ọlọ́run ọba àti iṣẹ́ ìmọ̀ rẹ̀ rárá ìmọ̀ rẹ̀ ní ti ń bẹ pẹ̀lú wa ibi yóò ká bá wa ojú rẹ̀ ká wa gbogbo ibi tá a bá lọ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ pé kò síbi tọrọ wọn kò sí àdìsọ́kàn tí ọ̀dà lélẹ̀ ni ní túmọ̀ sí pé ọlọ́run bá gbẹ ní sálángà ní túmọ̀ sí pé ọlọ́run ọba ń bẹ nínú ẹ̀wọ̀n pé ọlọ́run ọba wọ́n dé iná dé iná ní ẹ̀wọ̀n ọlọ́run ọba wa ń bẹ lójú ilé ìyàgbẹ́ wa jẹ́ ọlọ́run ọba wa nígbà tá a bá ti sọ pé kò síbi tí ò ìtumọ̀ rẹ̀ ní pé síbi tó ọba ti mọ̀ pé ń bẹ báyìí àti pé ọlọ́run ọba ń náà eléyìí ni àdìsọ́kẹ́ àwọn ojú kódà àwọn míì padà tó gbọ́ yé ju pé àwọn sọ pé wàá dátì lòdì gbogbo nǹkan lọ́lọ́run lọ́dọ̀ ọ̀jọ̀ àwọn kòlòlíyà àwọn là ń pè ní kòlòlíyà àwọn kòlòlíyà kòlòlíyà yìí ni pé gbogbo nǹkan ọlọ́run ọba ni ló fi jọ jẹ́ pé tí wọ́n bá ń gbogbo aburú tí wọ́n bá ń ṣe wọ́n yẹ ká aburú wọ́n ní àlá òun ni wọ́n bá fọwọ́ kan àyà obìnrin tí wọ́n fọwọ́ kan ọmọ rẹ̀ tí wọ́n fi ń ṣeré wọ́n bá sọ pé kí làwọn kí ni èyí ọmú mi nì àlọ́ ah, ah, ah, ọlọ́run ọba yìí àdìsọ́kàn bú lélẹ̀ yìí àkéjà tó ń bá àtẹ́là ṣùgbọ́n àdìsọ́kàn tó lálá àfíà òun pé ọlọ́run ọba wa ń kọ́ ọ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ eléyìí òun ní pé ọlọ́run ọba wa táwọn wíyìn ẹnìkan tí òun lè ọlọ́run ọba láyé níbi wa Muhammad sallallahu alaihi wasallam tó sì rìn àjò tọ́lọ̀ gbà wá alẹ́rọ àrọ́bá sọ́wọ́ lọ́wọ́ ọba ètò tí àwọn àìsàn sálẹ̀ ni pé ẹni ìyówù sọ́ba sọ pé ń pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam rí ọlọ́run ọba ìrọ́lọ́pàá wọn torí fún ti ọlọ́run ọba sọ pé nùrù lẹ́dẹ̀ẹ́rọ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀rí ṣùgbọ́n ní ìsìn yìí gbé wá wọ́n ti sìn yẹn káwọn olùmọ̀mí ìgbàgbọ́ lálàáfíà ó jẹ́ báwọn olùmọ̀mí ọgbà wípé ó ń ṣe ọlọ́run ọba sọ pé ọ̀rọ̀ ayé ìṣòro bì í mo rí ọlọ́run ọba tòbí àfọwọ́ aṣẹ́ṣẹ́ sábúdó tó èmi ya wọ́n bá ti gbìyànjú lórí rẹ̀ wọ́n da àwọn àdìsí yẹn papọ̀ wípé kí ni túmọ̀ ọ̀rọ̀ ayé ìṣòro bì í mo rọ́ lọ́wọ́ ọba mi èyí tá níbi sọ ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀nà tó lè gbà yé wa ni kí a fi kárí ohun tó sí gàgà ẹni tí ń bẹ lọ́jà àdàbọ̀ láti bí kí wọ́n máa wá bí ọ pé ẹni tí ń bẹ lọ́jà àdàbọ̀ ni bó ló ṣe rí séèyàn pupa ni séèyàn dúdú ni sọ́gà àbókú irú aṣọ wo lọ́wọ́ ṣùgbọ́n inú inú làákàyè wa ni pé a máa mọ̀ pa àríyàn láti bí sọjà àtúntò ẹ̀ bá dé ojú sọ tí gàgà ojú wá sí sẹ́ńtà ọjà rẹ̀ bàbá yìí a máa ń pè é nílò kẹ́yìn tó tọ̀ ṣùgbọ́n bọ̀ lọ́sẹ̀ rí ànílé mú èèyàn hákàdà nabiyuna muhammadan sallallahu alayhi wa sallam rọ́ha ọ̀bà gẹ́gẹ́ báyìí ni ó ti ọlọ́wọ́n ọba ti rí ọlọ́wọ́n ọba rẹ̀ ó rí ọlọ́wọ́n ọba pẹ̀lú ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí ò torí pé ohun tó ń ṣe ọlọ́run ọba tó ń fi sọ pé lóòrù lẹ́ni ra àì ìmọ́lẹ̀ mọ́rí torí pé tó bẹ́ẹ̀ ní fún wọn lọ́lọ́run ọba ìbéèrè pọ̀ wọ́n látọ̀dọ̀ àwọn sàánì bóòlù ti ga tó wẹ́sìn ọ̀wà bóòlù ànábì ò ti sọ tó funfun ń parí àbídú bóòlù ti fẹ̀ tó àdéhùn sì gbé wá pé ọwọ́ méjèèjì ọlọ́run ọba ọ̀tún ni méjèèjì ọlọ́run ọba ò lọ́wọ́ òsì sẹ́ńbì ìwádìí méjèèjì wà tí ò sí kankan bí. ọlọ́run ọkọ̀ òṣè ń jọ nǹkan kan olùgbọ́ ni ó ti dolè ọlọ́run ọba wa ọ̀sẹ́ni kankan tó lè rìn tí àkídà abálálà àfi àdébí tá à ń sọ yìí ìyẹn ti bọ́ kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn wà lọ ẹlòmíì lónìí nìkan fẹ́ wá fún un ó jẹ́ afáàlẹ́ ẹni lọ́sẹ̀ ní Ah. mo sì rí ìrìn sí ọlá o ọlọ́run bá ní ó ní sọ fún un pé kọ́ máa ń tèmi àjẹ lẹ́nu jọ mẹ́ta ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ló lọ́sọ̀kọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé ọlọ́run ọba ní sọ fún un pé ewu ń bẹ níbi ìrìn àjò lọ bẹ́ẹ̀ yìí ọ̀ gbọ́dọ̀ ni sákìdá wa bá lálá àfíà ó yẹ awọ ẹgbàá ni tàbí ká sọ fún pé àbá ẹni dorí kíá o ó yẹ wọn rọ̀ kọ́ ọ ni kí wọ́n ka àwọn àyà kí ọlọ́run bá lè má lè jẹun síbi lára nípò gbogbo àwọn tí ń sọ fún àwọn ọlọ́run ọlọ́run bá ní káwọn ṣe kẹ̀kẹ́ ọlọ́run bá ní káwọn ṣe kẹ̀kẹ́ yàtọ̀ sí ti bẹ́ẹ̀ náà Al-Qur'an àti ọ̀rọ̀ àdébí àwọn Muhammad sallallahu alaihi wasallam àlùjẹ̀nu ni wọ́n rí àlùjẹ̀nu ni wọ́n rí nínú àwọn àkéédàkù sòfíyà àwọn àfáà tí wọ́n gbà fún Abdul Qadir Jilani tí nínú àdéhùn tí wọ́n lọ́lọ́run bá ní kó borí òun yíyọ sálùjẹ̀nù yọ sí tó jẹ́ bọ́lá láàfíà àlùjẹ̀nù yọ sí ọba sọ fóun lọ́lọ́run ọba rẹ̀ immediately tí àwọn láàfáà yìí sọ̀rọ̀ lẹ́nu pé ẹ̀rọ bí láàyè nínú ṣe tán lọ́wọ́ sí ní ẹ̀dí tàbí àyè torí pé àbẹ̀kọ́rẹ́ ìjìlá ní ọgbà pé wù ọlọ́run àwọn àfáà ní kó ń òun ni pé òun á sì kẹ́nìkan máa wá laago níwájú ilé rẹ̀ àbí kò máa lọ fọ́ máa laago kò máa sọ ohun tó jẹ mọ́ ohun tí ń bẹ fún inú àdẹ́wò. lákìídà ìbálá láàbíà ọ̀wọ́dọ̀ tó sì ní wéwé léyìí. bákan náà ọlọ́run ọba wa ọba tí máa ń pààyàn lẹ́kọ̀ọ́ tí kì máa ń pààyàn lọ. tí yẹn bá ń rí àwọn dáadáa dáadáa dáadáa dáadáa fahmidullah fahmidullah máa dúpẹ́ fọlọ́ ọlọ́run bá ló gbogbo eléyìí fún ọlọ́run gbogbo eléyìí fún ọlọ́run gbogbo eléyìí fún tí àwọn àdéhùn bá dé ìpínlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá wọn kì í ní ìṣòro rẹ àti ká sọ pé ìṣòro rẹ ìwọ̀n bá ní ọmọ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àkídà wọ̀ lálàáfíà ti bẹ́ẹ̀ abárẹ́nìkan lónìí gẹ́gẹ́ bọ́lá aṣẹ́tù nínú ẹ̀kọ́ nínú sọ́ọ̀tù bàkọ́rọ̀ nínú ayé àjọ náà sọ pé àlèfitinẹ́tù bá nínú ẹ̀kọ́ àdánwò ó le ju ikú lọ àdánwò ó tóbi ju ikú lọ àwa rẹ nìkan ààrùn ọ̀yá ń bẹ léwu wọ́n tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ ààrẹ yóò fi lọ ní ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀fẹ́ náà ìyàwó rẹ̀ bàbá yín káwọn lọ sí jẹ wá lé wọ́n bọ̀ wá lórí ọ̀kadà tírélà gbá wọn lójú ẹsẹ̀ ìyàwó ti kú ọmọ ọkẹ́ńtà bí ọtí kẹ́ńtà ọgbóhùn náà lọ sí tù mí ìgbé lọ sí tù mí àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà láwọn lọ wò lóògbé mọ̀ sọ wọ́n bọ̀ wá ní mọ́tò tó ní ọkọ̀ tẹnu tírélà ìfúnnẹ̀ bá tó fún àwọn tó já àwọn fámìlì táwọn náà tẹ́lẹ̀ wọn lọ gbogbo ọjọ́ kan ayé fún ọjọ́ kan tó ń jẹ tó ti wà lọ́sí gbogbo wàhálà ìfà wọn. Ṣéèmì kan wá bá ọ pé Ádámù ọ̀dàrà wọ̀ bọ́lá wọn bá ti kádàrá lò sí mọ́nì wọn ju ilé ìjà wọn lálẹ́ àti àbúrò. Àwọn ọ̀kẹ́ ń bẹ́ẹ̀ náà àwọn ẹ̀yà bọ́lá wọn bá ti dá wọn. Bí wọ́n bá ń lọ, tí wọ́n bá ní ásídẹ́ǹtì, ọmọ mẹ́ta, ọkọ àtìyàwó, ọmọ méjì kú, ìyàwó bá lọ wọ́n sẹ́kọ̀ọ́ òun nìkan àtọmọ kan alhamdulilah alhamdulilah ọ̀pọ̀ ẹnìkan náà ọba lórí kọ̀ọ̀díṣẹ́ yóò tún bá rí ọwà ọ̀sán náà nù sákìdá yorùbá débẹ̀ tí ọba lálá àti àsákìdá rẹ̀ gbádùn ìbílẹ̀ nígbà táwọn yorùbá wà ń kí ọ ọ máa wú àwọn ọ̀rọ̀ lóní ọ̀yà tó wọ́n bá lọ tán ó rí ọ̀rẹ́ tó sọ pé hmm, ọ̀rẹ́ wa <laughs> lásán kínní yìí lọ́wọ́ ọlọ́run bá sọ ọ́ sẹ́ o ẹ múra o ilé ọkùnrin ò tó o àtijọ́ àwọn àdìgbò zero percent zero percent lami yìí nípa tí àdéhùn ọba ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n àyè kó orin ní bá ń ṣẹlẹ̀ sí wa ní àyè ní pọ́blẹ́mù lọ́dọ̀ ayò wa àwa yóò bẹ́ẹ̀ ní pọ́blẹ́mù nípa pé tó orin bá ń ṣẹlẹ̀ kódà wọn máa sọ ni pé ah kádàrá ọmọ ni. oríjì rẹ̀ ọyàn ẹ̀ dáadáa ìgbà jẹ́ káwọn àjẹwọ́ máa àwọn ìtàn máa sọ pé tọ́lọ́ wọn ọba náà ní tó ń tó ń jẹ́ pé gbogbo ohun tó lè ṣe ọmọ ọlọ́run èyí tí ò bá láàmú àtàwọn jọ́jẹ́ dáadáa fún wa jọ́jẹ́ dáadáa fún wa. jẹ́jẹ́ dáadáa fún wa láti tètè ní bí ẹni sọ́lọ́mù bákàrà àlejò Muhammad sọ́lọ́mù ọjọ́ ìsáwọn sàbí ń jọba nínú tẹ́lẹ̀ àlejò Muhammad sọ́lọ́mù àlùbá sọ pé àádá kìtà tíra kẹ́ ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ ló fi sí ọ̀kẹ́ ń bẹ tó sọ́wọ́ sí tíra méjì ó fi kẹsọ́tù ó mú kẹsọ́tù ọwọ́ akọ́kọ́ nẹ́tọ̀tù ó ní pé áàdà àtìkà tẹ̀rí tíra yìí fi àsùnmọ́wò áàdì jẹ̀nà ìgbẹ́ gbogbo àwọn tó wọ̀ ọ̀rọ̀ àlùjẹ́nà pátá bẹ́ẹ̀ ló kọ́ wa. wọ àsùnmọ́wò àbá ìhẹ̀ ó kọ́ wọn ó kọ́ bàbá wọn yẹnsi ó kọ owó àtòkọ ọba bí wọn ti máa ń pè wáyé lágbájọ ọmọ làkàtẹgbè wọn ti parí gbogbo ẹ Ọlọ́run bá sọ pé wọn yẹ ọba don finish ọ̀rọ̀ sì ti parí. ìkejì ó mú sókè ó ní pé eléyìí òun ni àmọ́hùn áàdì náà gbogbo ọkọ àwọn tí wọ́n wọ̀ náà pátá bí ìlọ́wọ́ àwọn wọ àtúmáwò àbáyé àtòkọ gbogbo àwọn òkọ bàbá wọn bí wọ́n ti máa kó wọn náà gbé làkàṣègbè ọmọdé àwọn tí wọ́n wọ̀ náà wọ́n sábẹ́ àmọ́ sọlọ bá àwọn èsì gbọwẹ àti fún wọn béèrè yà á rọ sọlọ bá bímọ ní amadu tó mọ kí làwọn ìdára láàbò nígbà kókó máa ṣe ohun tó wù ohun tó wà lè jẹ náà yóò kú wọbẹ ó fọ náà ti parí ẹni tó sì wọlé yóò kú wọbẹ ó fọ wọn ti parí ìyá ìmọ̀lù ara o ẹ máa gbìyànjú ni o òun kálukú yín ìgbìyànjú ibi tó ń kálukú ọba wọ iṣẹ́ bí ó ṣe wọ bẹ̀rẹ̀ náà ah, àgbọ̀yé la ẹni tí ọba wà lùjẹ́ náà iṣẹ́ àlùjẹ́ ní ọba wà láti bẹ̀. bọ́ba bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ ná òní ṣe kò rí ẹ̀ bó sáyẹ̀ rẹ̀ kò ní wẹ́kọ̀ rẹ̀ ọlọ́run kò ní ṣe kò rí ẹ̀ bẹ́ẹ̀ náà wàhálà ẹ̀ tó wáyé pé bóyá wọ́n ti parí iṣẹ́ rẹ̀ iná ní lọ bó bá fẹ́ bó bá fẹ́ gbìyànjú àti ṣiṣẹ́ àlùjẹ́ náà yóò máa ń gbé kèsè sẹ́ iṣẹ́ inú ní ọ̀rọ̀ òfin bó bá fún wọn ní ẹ̀bá ìlà ìṣẹ́jú méjì ó ti wọ́ọ̀kì ẹ̀dá tí wọ́n dá gbéṣẹ́ àlùjẹ́ náà ni yóò nira tó fi jẹ́ pé ibo lè mi àti ẹ wá mọ̀ tá a jọ wà nù àwọn ìgbò ẹ̀ níbo làwọn táwọn ìkọ̀ wọ́n làwọn méjèèjì tó fi ẹ̀jẹ̀ tá a máa bẹ̀rẹ̀ ní kókó kó jẹ́ àwà nínú k àwọn tó wọn bá ti parí wọn pé gbogbo ọjọ́ ìlú lánàá dé àmọ́ àmọ́ bí wọ́n sínú méjèèjì ìmọ̀ tó ti pé wọ́n gbé ipò wá wọ tá a lè mọ̀ rárá ìgbẹ́bẹ̀ tá a máa bẹ̀ lọ́hùn tó ìrẹ̀ ọlọ́hùn jẹ́kùn jẹ́ àwọ̀ àánú àwọn tí ó wà lọ́sùn tó ti pé wọ́n ti parí iṣẹ́ wọn pé ọlọ́mọ tó ti lọ́wọ́ nínú àti ọ̀kẹ́ àgbọ̀dọ̀ iná àdìsọ́kẹta gbọ́dọ̀ ní òun náà ní pé anábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ lọ́jẹ́ sí wa Rasulullah òjíṣẹ́ ọlọ́run bá lọ́jẹ́ ilé ìnà káàfà sí wa wọ́n máa bá dàda níka balẹ̀ lẹ́yìn kó ń ṣe ọlọ́run ọba gbòjì sẹ́ ó sì jẹ́ ó ọlọ́run òjíṣẹ́ mi òjíṣẹ́ nǹkan mi a gbọ́dọ̀ fi kéjì ọlọ́run ọba ọba àlejò ọlá nínú àkídà wa nínú àdìsọ́fín wa nínú sọ̀rọ̀ sí wa ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kò mọ bẹ́ẹ̀ àwa bá wa yìí ọ̀rọ̀ wa ń gbà mí àá máa ń fà níbi kéjì ọlọ́run fà mí mọ́ ẹlẹ́yìn pé mo fọ́ ọlọ́run ọba bí ọ mo fi mọ́mọ́ bí ọ mo fi ẹlẹ́yìn mo sì fi mọ́mọ́ bí ọ yẹn àkìdá tó ń bá àtẹlá àkìdá tí ọ̀dà ni èyí fi mọ̀ ọmọ bẹ́ẹ̀ rárá àìmọ̀ ẹ̀nẹ́bí bẹ́ẹ̀ ọlọ́run bá lẹ́nu ẹ̀ máa fi bẹ̀ èyí tọ́lọ́run bá tó gbé fún wa ni pé wọlé àràhà àwọn ìjókòó mọ̀lẹ́bí náà ló fi bẹ̀rẹ̀ wa pé ọba sí ọ̀gá rẹ̀ ní ìwà òkè ta ló lè lọ́ọ́ bọ̀ bẹ́ẹ̀ o wọ́n á ju bàbá rẹ̀ lẹ́yìn ọ̀gá rẹ̀ ó sì ju bàbá rẹ̀ wọ́n gba ìjọba tó pé áá ah! tí ìbá sọ lọ́hùn lẹ́yìn náà láti tọ́jú lẹ́yìn ìyẹn àwọn bàbá àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó bá fi yàtọ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi àlẹ́bí ti jẹ ọlọ́run àtàjà kí ni gbogbo ṣe ní wa àlẹ́bí àwọn ọmọ sàálà sọ sọ pé látẹ̀sọ́rọ̀ ni àmọ́ àsọ̀rọ̀ sí mi sọ́ọ́rọ́ ẹ má yìn mí níyìn ìgboro ẹ má yìn mí láyé jù gẹ́gẹ́ bí àwọn kristian ṣe ní ọmọ yínta ọmọ mọ́ríàm táwọn ní alẹ́ bí àyínta wọ́n yìn yìn yìn yìn wọ́n pè lọ ọmọ ọlọ́run wọ́n yìn yìn yìn yìn yìn wọ́n pè lọ ọlọ́run ọba ẹ má yìn ní rẹ̀ fàkúrú abdullahi sowolo ẹ pè mí ní ẹrú ọlọ́run àtẹ̀jíṣẹ́ rẹ̀ ọba tí kò hánà bí wàjà sọ̀rọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ yìí nínú àti ọkàn náà gbọ́dọ̀ rẹ̀ tó ti ọlọ́run ọba. bá a ti wá mọ̀ kó ti òjíṣẹ́ ọlọ́run ọba lọ́jẹ́ yìí èyí ṣe bá bẹ̀rù pé òjíṣẹ́ ọlọ́run ọba lọ́jẹ́ ọba tán. ìyẹn tó ń wá pé ká ti àásì tòun tó ní ká jìnà sí àjẹ. òjíṣẹ́ ọlọ́run ọba sọ pé mọ̀mọ́ ni àìsùkùn àníhù fàjítánimù ìwọ̀n bẹ́ẹ̀ kọ̀ fún ìfẹ́ gbọ́dọ̀ sí ẹ̀jìnà sí o mọ̀mọ́ àmọ́ tó kọ̀ mọ́ fáàtò mẹ́rin nínú àdéhùn àbábọ̀ rẹ̀ rọ̀ kí ẹbí tí wọ́n sọ ibùkọ́ rẹ̀ ṣùgbọ́n mo bá fayín láti pé kẹ́ ẹ ṣe é ẹ̀sìn ìgbàgbọ́ra nígbà tó ń bọ̀. agbọ́dọ̀ tẹ̀lé nínú àtọ́kẹ́ àgbọ́dọ̀ bí a ṣe wà Muhammad sọ̀rọ̀ agbọ́dọ̀ ní àdìsọ́kàn tí ànábì Muhammad sàálà sọ pé nípa pé òun ni aṣáájú àwọn ànábì Ọlọ́run níjọ́ ìgbà ìyàmọ̀ akẹ́yìndé lọ́kẹ́yìn wọn láyé ṣùgbọ́n táwọn jọ́gbìn alùkìyàmà òun lẹni tí wọ́n kọ́kọ́ gbé kọ́kọ́rọ́ àlùjẹ́nà lé lọ́wọ́ báyìí nígbà tí ó ń tẹ ọlọ́wọ́ bá ń bá ń kan àlùjẹ́nà tí ń kànlẹ̀kùn rẹ̀ malakuri di wọn máa sọ pé man tani yóò lè Muhammad ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ yẹn o táwọn olùdíjáde ń gbogbo ọ̀pọ̀ ẹ̀rù tábàlọ̀ sálámà ní ìyẹn tọ́ba ló pé ta ni wọ́n sọ pé èmi ni. tọ́yẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ fanẹ́ dáná ìfẹ́ ìwọ ọ̀rọ̀ ànẹ́ ànẹ́ kí la fẹ́ fi ànẹ́ ànẹ́ ti kí ló kọ́ rẹ́. bẹ́ẹ̀ ni wàá ní pé èyí tún ṣèṣe pé ó tún wá fún ààrẹ nàgídẹ kan ní nínú àwọn ipò ayé ìmá ní kẹlẹ̀kù dọ́kítọ̀ pọ́fẹ́sọ́ kìnnìkan ni talenti kẹlẹ kò yẹn ọ da kọ ara rẹ Suleiman Suleiman wo Suleiman jẹrẹ dé tọba tí a rí pípọ̀ wà bẹ̀ gẹ́ẹ̀dì òòsà ìjẹrẹ dé ní sọ ah ìmọ̀ báyìí ni ó ń ṣe ọlọ́wọ́ bọ̀ sọ pé wọ́n bí pé talenti tí ń ṣe ìlẹ̀kùn àlùjẹ́ náà tọ́ba sọ pé bọ̀ tó lò lọ mọ̀ pé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá kọ́ bàjẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ ọ̀tọ̀ ń ta wọn èèyàn ọ̀tọ̀ ń ta wọn màláìka ọ̀tọ̀ ń ta wọn àlùjẹ́ ṣùgbọ́n ohun tó fi dá yàrá yàtọ̀ sí wọn lórúkọ rẹ̀ ó ní pé Muhammad malako ìjọba yà gbé kiri lọ́wọ́ pé ìwọ lẹni tí wọ́n ní kò lé lọ́wọ́ kí n sì gbọ́dọ̀ sí sẹ́ni kẹ̀kẹ́ ṣáájú rẹ̀ àlẹ́bí àwọn òun sì ń pé ọkọ̀ wà lẹ́yìn kó tó lè fọ́ àwọn àlẹ́bí ọlọ́run bá yókù lẹ́yìn àwọn àlẹ́bí ọlọ́run bá yókù àwọn àlùmọ̀ àgbóńsí ọlọ́run ní àwa yìí iná ẹ̀ láwa wọ̀ bẹ́ẹ̀ kó tó di fáwọn àwọn lẹ́yìn àwọn àlẹ́bí ọlọ́run bá yòókù wọ̀ àpòmọ́ni làásì ìpèsè níbi tọ́ba ti di di pé wíwọ àlùjẹ́ náà ọ́ máa sinra rẹ̀ tọ́ba ti di pé wíwọ náà máa yọ ọ̀yàn fún mẹ́rin o ó ń ṣe ọlọ́wọ́n bá ní pé àwọn àlè ó mọ̀ òun lákọ̀ọ́kọ́ ṣe kí ni o lákọ̀ọ́kọ́ wọ àlùjẹ́ náà kó tó di pé àwọn àlè ó mọ̀ ọ́ àwọn àlẹ́bí òkun nínú àdìsọ́kẹ̀tà gbọ́dọ̀ nínú àdìsọ́kẹ̀tà gbọ́dọ̀ sí àlejò Muhammad sallallahu alaihi wasallam òun ni pé bá a ti ló ń ṣe ọlọ́run torí pé òun orúkọ pàtó ọba ni ọlọ́run ọba ni pé. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين كنت أقول بابا لك لا تقول àtìrẹ́ńtẹ́ yọ sí ẹ sáwọn tó ti lọ sáájú rẹ̀ náà wà nẹ́bí ọlọ́run kí láàrin òun náà ni pé wọn ò gbọdọ̀ mọ́rú kẹfẹ́ papọ̀ ọlọ́run ṣùgbọ́n ìròyìn ìrírí àlẹ́bí làyín àṣọ ọ̀tà

ẹni ó bẹ̀rẹ̀ ṣe gbógun papọ̀ mọ́ lọ́wọ́ ọba ọ̀rọ̀ rẹ̀ ti bu wájú ọlọ́run ànábì àmọ́ sàálà àtọ́lá ọlọ́run ọba kìlọ̀ kọ́ gbọ́dọ̀ gbógun papọ̀ mọ́ wọn lọ́wọ́ tó bẹ̀rẹ̀ ti ẹsẹ̀ yóò tún wá wà nínú àwọn tí ó ṣòfò tọ́ka ànábì bá wá rí bẹ́ẹ̀ ẹ̀dá àkókò kí ni ọkẹ̀ ti wa ọ̀nà ti di ló fi jẹ́ pé bàbá wa mọ̀ pé èèyàn gbọ́dọ̀ gbógun papọ̀ mọ́ ọlọ́run ọba gbọ́dọ̀ ọba ti ìlọ ẹ̀kọ́ ti ọlọ́run ọba yìí ìkìlọ̀ yẹn lórí tiwa ó tún lè jù lórí tiwa ó tún lè jù ìyá yẹn ó tún lè jù ìyá bá ń bẹ lórí oúnjẹ ọlọ́run ọba kókó òun papọ̀ ọlọ́run ọba tó bá yẹn ìyá rẹ̀ ó fi tó báyìí ó wà ní owó ti jẹ láàrin gbọdọ̀ mọ owó kẹkẹ papọ̀ ọlọ́run nínú àdìsọ́ kẹtọ yẹ ẹni tí òun náà ní pé ká mọ̀ pé ọlọ́run ọba làwọn ń gbà láyé lóṣù tó kàn án ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ sí gbẹ́rẹ́ tó bá fi yàtọ̀ sí gbẹ́rẹ́ ní ìdìbò islam wa gbẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ òun ní ṣèjáàmà báyìí bí pé ní ìwòsàn tọ́fẹ́ jẹ́ ká máa ṣe lóṣooṣù bàbá láǹfààní rẹ̀ bàbá láǹfààní ká máa ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ ìjọ monday tuesday tọ́ bàbá láǹfààní ká máa ṣe lóṣooṣù ọjọ́ kẹtàdínlógún ọjọ́ kọkàndínlógún ọjọ́ kọkàndínlógún seventeen nineteen twenty one oṣù bẹ́ẹ̀ bá ti wà nínú jésù ìdílé mi. ọwọ́ ajẹ́ pé ọjọ́ àwọn ọjọ́ yẹn ọwọ́ àríwá yẹn pé seventeen rẹ̀ nineteen rẹ̀ twenty one rẹ̀ kí ni ọmọ wa ti fi jẹ́ àmọ́ ìjámọ̀ yẹn òun ni ìdégò wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ tí ọ̀dà lára èèyàn ṣe é ṣe ó sì kìnnìkan. ó wà ní súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì náà ṣe máa ń ṣe ó sì sọ pé àlè ìjàmà shifa'u min kódà nínú àdéhùn ò ní pé ìmọ̀ ń jẹ́ nǹkan tó yẹ pé máa ń sọ ìmọ̀ ń jẹ́ kí èèyàn ó pé ìsì máa ha dáadáa pàpà ìlẹ̀ tó wá fẹ́ máa hàn ọ̀dà máa ẹni tó bá fẹ́ ṣe láti jẹ́ pé kọ̀pọ̀lọ́ rẹ̀ gbé kára ọ̀nà tẹ́nu táwọn nítorí ẹ̀ ṣàjọ ẹ̀ ibi tó fẹ́ ṣe fún ìwọ̀n ọ̀tà bẹ̀ kó tó fún ọ̀gbìn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé ìdúró kẹta ẹ̀ jẹ́ ọ̀tá ẹ̀ jẹ́ akéèké ọ̀tá ẹ̀ àtàwọn kẹtí máa ń táyẹ̀ tó jẹ́ ti olóró nínú Islam àǹfààní ń bẹ ní bí wọ́n táyẹ̀ kéèyàn sábẹ̀ ẹni ọba mọ̀ ń pa rẹ̀ pàápàá jùlọ ní sáàtò fífi ìsìláàmù fún àwọn kọ̀wáfíìn kúlíyà yọlẹ̀ kàfẹ́rọ́ kúlíwà gbàù ahadi kúlíwà gbàláàtì kúlíwà olùwàbí náà séèyàn ká aṣọ gẹ́gẹ́ rẹ̀ èèyàn gbẹnu síbẹ̀ èèyàn fà á èèyàn máa tó dáa tó gbogbo agbẹ́rẹ́ kí máa tà gbogbo agbẹ́rẹ́ ó lè nífẹ̀ẹ́ mi gbogbo agbẹ́rẹ́ kí n má kú ní kékeré gbogbo agbẹ́rẹ́ ẹnìkan má lè bá mi jà ẹnìkan má rí mi mú gbogbo agbẹ́rẹ́ ẹ àwọn agbẹ́rẹ́ náà pọ̀ gbogbo wọn yẹn kì í dẹ́kun a àìsàn kẹsì ọ̀gá wa o tó sì wọlé wá bá wa adébá lọ́wọ́ bàbá wa jẹ́ jẹ́ táwọn ọmọ ìṣọ̀lá táàbí jẹ́ ayé kódà ẹlòmíì ni wọ́n ti máa jọ gbéra wọn pé òkú ọ̀sẹ̀ àtàgbáyé rí kọ́ máa jẹ pé gbogbo abẹ́rẹ́ tí wọ́n ń ta ebi bíléèdì náà wọ́n ń lò ó ti lo tàáké àké lórí mẹ́sàn-án tí wọ́n fi sí fọ́ lọ́bẹ̀ẹ́ bíi ẹsẹ̀ náà báyìí àbá gbogbo ẹni ọba rí ọba ìwọ́ máa bá wọn à ní bùkátà fún àmọ́ àlẹ́bí ọmọ ọmọ sọ̀rọ̀ àlọ́ ọ̀sán ó dé pé kí n nà lọ́kọ́ wọ̀sàmáìmá wọ̀síwálátá ṣẹlẹ̀kùn لما pọ̀pọ̀ في lójú yín bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ làbùjá máa ń wò ọ̀fẹ́ balẹ̀ tán ọ̀fẹ́ balẹ̀ tán lábábá òkè wọgbó lọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọkọ̀ táwọn Yorùbá ń bá ta bá lọ́dọ̀ àwọn Yorùbá tí máa ń ṣe gbogbo wọn bẹ́ẹ̀ ṣe gbélé ọlọ́wọ́ tí wọ́n ti ní kó o pè kẹ́kẹ́ sí ní gbólóhùn ó yàtọ̀ sí alukur'an àtàdé sànẹ́bí Muhammad sàlá sọ́tọ́ jẹ́ tó áwọ̀ ẹ̀ ṣírkò ìwọ ẹ̀bọ ìmọ̀gbọ́n àkọ́bá lọ́wọ́ ọba yìí ó sọ náà bá ní pé kíyàn máa kíyàn máa pọ̀pọ̀ wọ́n sá máa ẹ̀ àti kíyàn máa sun nǹkan kíyàn máa sún mọ́ra sún mọ́lé èyí mọ́lẹ̀ gbèèmì gbèkọ́ sún mọ́jì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ní ń ṣe lónìí ẹlòmí lè rí sínú ṣọ́ọ̀bù rẹ̀ ẹlòmí lè gbé sí àjà ṣọ́ọ̀bù rẹ̀ ẹlòmí lè rí iwájú ṣọ́ọ̀bù rẹ̀ ẹlòmí lè fi kọ́ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ̀ ẹlòmí lè gbé sáàrin ṣọ́ọ̀bù rẹ̀ ẹlòmí lè lọ ó lè fún àwọn bíríkìlà wọ́n bá bá kẹrẹ́lé wọ́n bá bá rẹ́lé ẹ̀rẹ́ yìí mọ́ wọ́n bá bá rẹ́lé ẹ̀rẹ́ mọ́ ẹ bá ń gbé èmi náà ní gbé síbẹ̀ ọyẹ máa lọ ta ó ní kankan ní mo wọ́n lọ sí ti kò gbọ́dọ̀ wọ́n ti wàlà bẹ́ẹ̀ wá ní ìmọ̀ sòògùn ìfẹ́ bóyá òògùn ìfẹ́ ọkọ àti ìyàwó ìgbẹ́lẹ́ ìpìlẹ̀ tàbí tí bàbá mi onífẹ̀ẹ́ mi kọ́mọ mi onífẹ̀ẹ́ mi káwọn ọ̀rẹ́ mi ọmọ yà mí káwọn kọ́sọ́mà mi ọmọ lọ ọmọ nífẹ̀ẹ́ ọjà mi gbogbo ẹ̀ pátápátá ó ń sọ ọlọ́run bàbá pé ṣé o kọ̀ lórí ìlú ìpapọ̀ nígbà tó là ń báyìí ó kéré nù ọlọ́jà tá a bá kó ọlọ́jà mùsùlùmí twenty ní yí mẹ́wàá bẹ́ẹ̀ mẹ́wàá ní ọ̀la nínú àwọn mẹ́wàá tó tún wá là yẹn yóò máa jẹ́ pé irú àwọn tó ń gbọ́rọ̀ àwọn táwọn ti ń gbọ́rọ̀ sáàsọ yìí àwọn míì bẹ tó fi ọlọ́run kẹ́lá àwọn ń bẹ̀ wọn ò gbọ́ pé ọ̀dà tuntun wọn láìpẹ́ ọlọ́run tó ta àwọn ọmọdé bẹ́ẹ̀. àdìsọ́kẹ̀ tí ọ̀dà òun ni kí èèyàn máa sọ pé ajé ajé kẹ̀lẹ́gbẹ́ tí wọ́n jẹ́ èèyàn aje nílẹ̀ Yorùbá ajé kẹ̀lẹ́gbẹ́ ọlọ́run ọlọ́run ọba kan lọ́dọ̀ Yorùbá ni wọ́n máa sọ pé ajé ọ̀wá o ajé o gbogbo àwọn ajé ajé ajé yẹn. táwa mùsùlùmí bá ti wá sọ ọ àbáyọ gómẹ ọlọ́run ojú ẹ̀dá o ọlọ́run ojú ẹ̀dá ara o ìlọ pé ìtajé wa kẹta kódà pé wọ́n ètò ọrọ̀ ajé wa yìí tá a máa ń sọ pé àwọn ètò ọrọ̀ ajé wa nàìjíríà yìí ọba tí mo lè rí ọba tí èèfé kalẹ̀ lè bó ẹkọ́nọ́mì ìdìbò tó wà nàìjíríà yìí ó ti lọ ṣùgbọ́n àrẹ́gbẹ́ oní ètò ọrọ̀ ajé ajé inú yorùbá òòtà kẹni tí máa ń wá ọlọ́jà lọ́jà tó ṣe pé tó bí ti bá rájà rẹ̀ ọ̀yìn náà máa bọ̀ wùjì ọ̀yìn náà máa bọ̀ wùjì lára owó tóun máa ń ná nígbà yìí náà ni àwọn yorùbá sọ pé ajé ajé ló máa ń ná onípa máa ti dábàá tó ń pè ní owó ẹyẹ àwọn yorùbá ní láyé àtijọ́ alimohim nínú àtijọ́ lálàáfíà ní ìdókòwò pé ọlọ́run ọba ní máa ń gbé ìrìn ká ọba ti ló fún ìyẹn kò mójútó kí ọlọ́jọ́ mójútó náà ṣe àjọkẹta lálàáfíà má sàbò sí sọ́jà má sì fi ìjọba pamọ́ fẹ́ ń jẹ́ ọ̀rà tọ́ ọba sí ń tà máa pa ọmọ rẹ̀ tọ́ ọba ti pa ọmọ rẹ̀ ti sàárà torí pé sàárà yẹn ó ń ṣe ọlọ́run ọba sọ pé ẹni tí ń tajà ó lófò káàtà tí kò máa ti sàárà yóò máa bá a pa àwọn irọ́ tí bá ń pa níbi ọjà rẹ̀ yóò bá a pa. tó sì kèsì tó wọ̀nyí ẹ̀jẹ̀ lọ́tà gbèdé parọ́ ọ̀fẹ́ ìgbé ọ̀fẹ́ wà nìyẹn pé irọ́ ń bẹ́nu kọ́ ọ̀tajà ẹni tó dé ní sọfẹ́ rajà ní wọ́n sì sẹ́ni lóòdù ọjà lọ́jà ní ah, ó ti bẹ́ẹ̀ dé kódà wọn ò ju kìlómítà fáìfù lọ wọn ò sì ti gbéra ńbàdà rẹ̀ bọ́mọ rẹ bá wà lọ́wọ́ wọn ò má ti ọ̀nà ah, irọ́ ni wọ́n máa jẹ irọ́ súnlẹ̀ ń bẹ pé pé ó ti ní bá a ti ń pa ọ́ ti ń bẹ ní ìsìlámù rẹ̀ ìsìlámù ti lẹ́tọ̀ ní ti wúwé lé lórí tí ọlọ́ọ̀bà tó fi hàn sí ara nínú àdìsọ́ kẹta gbọ́dọ̀ lọ èyí ẹ̀mí ìdìbò kan àwọn sábẹ́ àlejò Muhammad sọ̀rọ̀ bóun wọn ti yàtọ̀ tó ń ti ọlọ́run tàbí bóun wọn ti yàtọ̀ táwọn àlejò ọlọ́run. akọ́kọ́ ọmọ mọ̀ pé ọlọ́run ọba ọba àdékè ọlá ìgbà ìlẹ̀ka òun ló jẹ́ pé kàmọọlù rẹ mùsùlá ọlọ́run ọba dá pé tí fún rárá kò gbogbo ohun tó bá ṣe dáadáa ni àwa ni ó jọ aburú lọ́sùn àsìkò tọ́lọ́ wọn bá ń ṣe fún wa lọ́wọ́ yẹn wọ́n lè rí ìyàwó ṣùgbọ́n tá a bá ti sùúrù pẹ̀lú ìṣẹ̀yìn ayé wa abàdà àti dáadáa ni wọlé wà wà lẹ́bí ọlọ́run lẹ́bí ayé tó sick alẹ́ sọlá tó sọlá dáadáa lọ́padà jẹ́ fún ọlọ́run padà yí àwọ̀ rẹ̀ ó padà yí ikú ó padà kàn jù sísẹ́lẹ̀ lọ gbogbo dúkìá tó gbà lọ́wọ́ rẹ̀ padà dá padà fún alẹ́bí Yusuf táwọn àwọn ọmọ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ti inú kẹ̀ǹga orí ilé lọ́padà já sókè ilẹ̀ mi sọ tí wọ́n bá dùn inú kẹ̀ǹga káwọn mí ò mú lọ ní ó lè bá orí rẹ̀ ẹ̀ lè ṣùgbọ́n lásìkò ìgbà tí máa ń ṣẹlẹ̀ sí yẹn lọ́wọ́ ìyáwó adé òkúta gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run dáadáa. ṣùgbọ́n lílẹ̀ àǹbíyá àlọ́sùnà àwọn àlébí ọlọ́run bá wọ́n jẹ́ máa tó máa tó múùn tí wọ́n bá fẹ́ ṣàṣìṣe wọ́n tún wọn ṣe lásòkè sánà ìgbé wọn rẹ̀ wá lásòkè sánà má ṣe báyìí eléyìí ni ó ṣe má ṣe báyìí eléyìí ni ó ṣe má ṣe báyìí eléyìí ni ó ṣe gbogbo àwọn àníbẹ̀ ọ̀nà ọ̀bà ló níyẹn gbogbo àwọn àníbẹ̀ ọ̀nà ọ̀bà ló níyẹn máa tó mú ní gbogbo wọn wọ́n máa ń sọ wọn lásìkò sí. àwọn sáájà àníbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó lò hàn òdú gbọ́dọ̀ sọ máa ń lò fáwọn gbogbo wọn onídéédéé ni wọ́n ìyẹn ni pé kéèyàn ojú ń déédé kò túmọ̀ sí pé ó lè ta sí pé àwọn lè ta sí àwọn tàbí àlejò àwọn Muhammad sọ̀rọ̀ ìlànà ṣùgbọ́n àṣìṣe tí wọ́n bá ṣe ọyọ́ àṣìṣe ìwà ìtọ́nà bá sáà náà tàbí àlejò tó fi jọ jẹ́ pé arínú wọn tí wọ́n ti bà ṣárọ̀ rẹ̀ pé àfàìkú rẹ̀ lẹ́yìn wọ́n wà nìkan nínú àlùfọ́kẹ́ta àmọ́ ìgbọ́dọ̀ nìkan àlẹ́bí ti ó ti fún àwọn kan ní sàtífíkẹ́tì afa ikú jẹ́ o àìmọ́ wà lókun náà èyí tó ti gbajúmọ̀ náà ni pé aṣáwó lòun bá ṣeré náà bìbí jẹ́ àwọn mẹ́wàá tí wọ́n gbà wá lùdẹ́ náà látàyé wọn kó wọn tẹ́gbẹ̀ẹ́ wọ́n jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àti ti fẹ́ kó ogun àwọn ẹ̀wá yẹn wá tó ti fún wọn fún wọn ní aṣáwó tún àìmọ̀mọ̀ ṣẹ̀rí náà bìbí jẹ́ àwọn mẹ́wàá tí wọ́n alákọ̀ọ́kọ́ àfa àlùbáṣà ẹlẹ́ẹ̀kejì àfa àwọn ọmọ ẹlẹ́ẹ̀kẹta àfa ọ̀sùnmáì ẹlẹ́ẹ̀kẹrin àfa àwọn àlì ẹlẹ́ẹ̀karùn àfa àtàlẹ́kùn ìbẹ́jìlá ẹlẹ́ẹ̀kẹfà àfa àzùgbé ibùn àwà ẹlẹ́ẹ̀keje àfa àbùnàmọ́ ibùn àwà ẹlẹ́ẹ̀kẹjọ àfa wà sáà ibùn àbí wà pa ẹlẹ́ẹ̀kẹsẹ̀ àfa àtẹ̀yìn ibùn zẹ́lì ẹlẹ́ẹ̀kẹwà ẹ̀yídá gbọ́dọ̀ lè jà nínú àárẹ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn àdìsí lókè sàyìn dùbú ṣèdí tó gbàdí sí wa òun ni ọgbàjúmọ̀ ní gbogbo àwọn ẹ̀wà nígbà ọ̀dà kọ àwọn ẹ̀sẹ̀ tẹ́tẹ́ wọ́n ní pé bá kí ya wa ó kù kan ọmọ bí ó ti kọ́ ìwé fún bà ó lè sọ fún mi pé èmi ni tó dùn wí wọ́n ló kù kan ọ̀tọ̀ nígbà wàhálà pọ̀ lọ́wọ́ sọ pé sàyìn dùbú. àfọwọ́ ọmọ ògùn kọ̀tọ́ ẹnì kẹsẹ̀ lọ́ọ́ bá pé ìrẹ̀ wọn ó fi láti máa ṣe ohun tó wọ̀ bá àmúṣù bá àṣẹṣìnẹ́ bá ìwọ̀n orí ọ̀sẹ̀ ó ti fọ́n sàtíkéètì láti sọ àmà ikú rẹ̀ lànà wà ní jẹ́nà ó mọ̀ sọ pé àníbi lọ́wọ́ lọ́mà sọ bẹ́ẹ̀ ní ọba jọ́wọ́ ìrẹsì àwọn ọ̀sán náà bá ní pé rárá mo yí ipò sáni bí ọmọ ọlọ́wọ́ bá ti lẹ́yìn àwọn sáni bí fún wíwá lìjẹ́ ń bẹ̀ yẹn àwọn àyókù rárá o àwọn ará àpá kan tó ń sọ́ọ̀lì bọ́lọ̀ wọn ọba máa bẹ lọ́wọ́ ọba bọ́ba kú tán máa bẹ lọ́wọ́ ọba lórí pé tó láti kọ́ wà lùdẹ́ náà tó ń tóun ti ń bẹ́ ń ta ní wọ́n rí ìwọ tó wà ní kọ́kọ́ ní orí ọlọ́run bá rẹ̀ ló fi jẹ́ pé inú àdìsọ́ kàn ní pé sáàbà tún àtẹ̀mí àlìbàtí olùrí olùgbọ́ à ń sọ pé ọlọ́run ọba olùrí rẹ ni ìtúkùtù là ń tó o. ọlọ́run ọba ọba olùgbọ́rẹ̀ ni wíkúwí là ń wí. torí pé kì í ṣe nìkan ọlọ́run ọba rí. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwa làwa máa ń rí rẹ àtẹ̀yí sì ń ṣe rẹ àtẹ̀yí tó jẹ́ rẹ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba rí. lọ́lọ́run kò sí ohun tí àwa làá máa ń gbọ́ làá má sì ajẹ́tẹ̀ fìyẹn kó mọ́ olùgbọ́ o ó sọ ọgbọ ọmọ èyí tí ẹ wá sọ̀rọ̀ ńkọ́ kò sì yọ jáde pé kéèyàn ọba ń lórí ẹ̀ náà sásọ ọlọ́run ọba lọ òun náà ni pé àwọn tí gba ìwé látàyè lọ nínú àdìsọ́kẹ̀ wa lẹ́wà ni pé àwọn kan ti gbà sàyè kéèké gbà sàyè fún tiẹ̀ láì má wọlé nínú Al-Qur'an àti fìfì nàbí nàbí sọlọ láti orí ayé láti di ẹnu àníbẹ̀ ní sọlọ èyí tí ọ̀pọ̀ mọ́tò wà àbúlé àyè ọmọ bàbá kí ló dé ìbọn kẹ̀ ní ẹwọ́ lọ́rẹ́. Kòrán tó ń ti kọ fún tó dáyé. Nínú àdìsí kan níbi oúnjẹ ọlọ́run bá sọ pé àlébí ọmọ mọ́sá àlà sọ pé ọlọ́run ọba ti ó ti pa àlùkùránì kalẹ̀ ní wọn tó ṣe pé wọ́n èdè ìdá ayé ní five thousand years wọ́n èdè ìdá ayé ní kòrán ti wà kéwàá ó ti wá di kú sí di ìdí ẹni tí ń jẹ àtìlá sábà ti yàdá àmì ìlà àdìmọ ọwọ́ àbílẹ̀ àdìlẹ̀ ìfisù òun náà ti fi pa wọn. máa àwọnà àyànwò máa lùhù wà máa kásáàbà owó tó ní òye ràn án lọ́rọ̀ fẹ̀fẹ̀fẹ̀. sayasla náírà sayasla náírà sí ìyẹn ní sí ìsáwà àfàìmọ́kù rẹ̀ ẹ̀yẹ́ ti jẹ́ tiẹ̀ o ọlọ́run wá sí lóhùn nìkan wọ́n mọ́rọ́ àtúhù hàmà lẹ́tẹ̀lẹ̀ àtọ́bẹ̀ àtìyàwó ẹ̀ ẹni tí ń já gbígbí ẹlẹ́gùn tí ń já sọ́nẹ̀ sánẹ̀ bá lọ sí àjòjì ní káàbà bẹ́ẹ̀ ṣe ló kù ní wọ́n gbélé lọ́wọ́ báyìí yóò wá sí já gbígbí lẹ́ẹ̀ bí sánẹ̀ bá tẹ̀sẹ̀ bọ́ báyìí yóò yóò gún yẹn lẹ́sẹ̀ níbi ẹ̀sà ti èrìà kọ́mọ́bàlẹ̀ lọ́wọ́ ìwòkú látara bọ́ sí ọ̀rọ̀ tí ó kàn án ìjà ọkọ rẹ̀ àtúntí ọlọ́run ẹ̀kọ́ jáde ń pé tí a bá ń bá ọ̀rẹ́ wa jà tàbí ẹnìkan ká má jà ká má jẹ wọn dà torí pé wọ́n fi lè lọ. tíjà tíjà tí wọ́n bá parí tẹ́sí wọ́n ni àwọn ènìyàn ti náà ti nínú níjọ́ ó ní wọ́n sí àlùjànnà hàn mí wọ́n sí náà hàn mí a máa béèrè wọn tí a bá sọ bá wù yín wọn bá kó bá bẹ̀rẹ̀ sí béèrè ayé ní abi tí mo bàbá mi wà alẹ́bí ẹni pé àbúkà fi jẹ́nà bàbá rẹ̀ mẹ́lá jẹ́nà ayé ní abi àbúkà fi jẹ́nà tí mo bàbá mi wà bàbá mi mẹ́lá tí sẹ́ni tó ń bí èpè ayé ní abi tí mo bàbá mi wà alẹ́bí ẹni pé àbúkà fi iná iná bàbá rẹ̀ wà wọ́ nínú àdìsọ́tà àgbọ́dọ̀

ṣé mo kọ́wọ́ tó wo ní kálẹ̀ bí ó sọ pé ábì ìfìlà òun ṣe ọlọ́run bá sọ pé àníṣe ìdáàmú ọ̀dá ìfọ̀bùrí mú ṣèrèkẹ́ ní bàbá ṣèlú òun gbogbo ògbà yóò sọ ọba ti kọjá níbi sàárè kan tó jẹ́ pé sàárè yẹn wá jẹ́ kó jẹ́ pé kéèyàn ṣe mùsùlùmí máa fún nínú níwò pé náà ni ọwọ́ arákùnrin wa ń sàlàyé pé ha kàlàfà ní Rasulullah sallallahu alaihi wasallam tó ń ṣe ọlọ́run bá gbé pọ̀ mí lọ́rùn kè é gba sílámù gba ẹ̀wọ̀n tó jọ́ gba sílámù ní ni o lábá oko ni o ó ní ṣùgbọ́n gbà tó ń gba sílámù tán òun wá ìbò ń ṣe ọlọ́run bá ti gbé kọ́ òun lọ́rùn pé gbogbo ọba yóò tó ń bẹ́ẹ̀ ṣe débi sàárè kí èsè mùsùlùmí àwọn catholic wọ́n sì wọ́n lọ rẹpẹtẹ nínú súnà lọ́wọ́ àkótó wọ́n sọ náà bá ní pé pínpín ìpàṣàrọ̀ ní ìlẹ́lẹ̀ lọ nígbà wọn ti fi o nígbà bàbá jọ ní wa o tí ọba tí yóò fi máa ti lọ sọ̀rọ̀ ìgbọ́dọ̀ túwèé sẹ́ni tí wọ́n wọlé ní tí wọ́n wà lè jẹ́ náà tí bá ń bẹ láyé ọ̀sọ̀ ni ká máa fẹ́ tí bá ń ṣiṣẹ́ báyìí yọ wà lè jẹ́ náà tẹ́yìn bá ń ṣiṣẹ́ báyìí ìlẹ́ni ọwọ́ ọ̀sọ̀ ní kọ́ máa sọ pé lágbájá ọmọ ọ̀nù lẹ́nu ewọ́ ní ìgbé èkó àti màtúmọ̀tán ẹ̀dá ọlọ́run ká gbé kí àtúmọ̀tán wà wọ̀ ọlọ́run bá kó jẹ ọjà nínú àti sọkẹ́ tó gún régé òun náà ní pé kí màá parí ọ̀rọ̀ àwa mùsùlùmí ọlọ́run yóò pọ̀ nù wà àdìsọ́kàn tó sì gún régé tó ń ṣe ọlọ́run ọba tó ti yẹn gbé èkó wa òun yìí ni pé ẹni yòówù tó bá kún un wa ọ̀wá àmọ́rúurú kankan papọ̀ mọ́lọ́wọ́n ọba dá ọ̀yà jẹ̀nu yọ wá jẹ̀nu. àní àbúzárò tó tó wá gbàdí sí yẹn wá tún bè lọ́wọ́ sí ọlọ́run bá pé wàyẹn zánà wàyẹn sárápá kọ̀ọ̀bá àgbèrè kọ̀ọ̀bá àjálè òun sí ọlọ́run bá pé wàyẹn zánà wàyẹn nínú ẹgbà wa mi jìbìrìlù gẹrẹ wa sọ fún ẹbí àkókò sàálà ọsọdá ànẹbí máa ń béèrè lọ́wọ́ jìbìrìlù pé Ọlọ́run bá ní sọ fún ọ pé fọ ọba ṣára àwọn àlèhùnmọ̀ rẹ o fẹ́ni yòówù tó bẹ tó bẹ jẹ́ nìkan tó jọ́sìn fọlọ́run ọba nù wọn kò sì mú owó kẹ̀kẹ́ papọ̀ fọlọ́run yọ wà ní sẹ́yìn náà oríṣiríṣi ni wọ́n béèrè lọ́wọ́ jìbìrìlù ìlú ọ̀dà àwọn olóògùn wà nínú lánàá wọn yìí kápákọ̀ kódà kó sí ìpínlẹ̀ kódà kọjá yìí. ó béèrè lẹ́ẹ̀mẹ́ta ìlú ìdá lóhùn lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta yóò wá fi ó fi lé pé wà ní sẹ́yìn ìbàdàn kan kódà kò wù lẹ́yìn ìgbà tó pé wà ní ìdáná wà ní ìtàkọ́ wà ní sẹ́yìn ìbàdàn kódà kó sí kódà kọjá yìí kódà kó wù lọ́wọ́ ọgbà kí ni ìtumọ̀ àdéhùn ìtumọ̀ rẹ̀ náà ni pé kì í ṣe pé ń sọ fún wa pé ọlọ́tí kọ́ máa mutí ẹ̀ lọ o yẹn ni pé fáwọn ọ̀rọ̀ ẹ bá ṣe mọ̀ kó lé tó kéèyàn máa jalè kéèyàn máa mutí kéèyàn máa ṣe sìnà kó ṣe lé tó wájú ọlọ́run ojú bẹ́ẹ̀ lọ ẹnìkan lè mutí tẹ́ni ọyọ lónìí ọkọ lónìí kó mu tìrẹ́bọ̀ sí ọwọ́ amọ́tá gbọ́wọ́ akéwù yóò ti lè fẹ́ kẹwàá àti àfa tó ṣe pé nígbà tí ó fi ojú mọ̀ fún wa ọ̀pọ̀ lèyí tó fi pápá ẹni bá ní ìrírí ìrírí yìí ìrírí lọ èyí tó sọmọ́dì ní mẹ́mẹ́ wọ́n ti ẹ̀kọ́ ọmọ ìjọba yìí ni wọ́n ti ń wí ni pé pẹ̀lú ọba nìyí ń túmọ̀ ní ìlú ọ̀run ní bọ́lọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ Allahu akbar. Thank you pé kò bàjẹ́ ọlọ́run tó ti ń sáànù wálé o wọ́n kò bàjẹ́ láwọn tí ń sèmọ́ mọ̀ wọn lẹ̀ yìí wá kódà àáfà kan gbẹ tó yẹ pé ẹ̀yìn ètò ìlọ́gbọ́n náà bá ń sọ àgbà àáfà nílẹ̀ Yorùbá yìí kódà mọ́sálásí ńlá ní stéètì lọ́jẹ́ tí bá ti ń ṣe òjúmọ̀ sí báyìí yóò sì ṣe ìdí ogun kó tó di pé yọ̀ọ́ kọ̀ yóò ṣe ìdí ogun yóò sì tọ́ba tí wọ́n ti ṣe ń bọ̀ nínú ìlú làyẹ̀dẹ́ bá. Yorùbá bẹ́ẹ̀ sọ ni pé àdìsọ́kàn wa níbi ìmọ̀jú papọ̀ ọlọ́run ọba ọgbọ̀dọ̀ lálàáfíà kí ìlú ìlú ń bọ̀. Gbogbo ohun tá a bá rí tí wọ́n so mọ́ létà ń gbé wọ́n so mẹ́nu ọ̀nà. Ìgbín wọn gbé bẹ́ẹ̀ ni, òwú kan wọ́n dì ní, àyà ó dè kan àdó kan ni, ìyẹn ní ìdẹ́kẹ́bí rẹ o ètò ọ̀dà fún mi ti nǹkan mẹ́ta jáde o èyí tí ń bẹ lẹ́nu ọ̀nà yìí ń kọ̀ dá kájà àdàlà àá èyí kéde ẹ̀rọ wọn kò ní bá ń bẹ̀ lọ́wọ́ tí wọ́n lè yọ ọ̀fẹ́ ṣe é gbé ti àwọn tí wọ́n lè yọ ẹnì kan bẹ gbé ọ̀pọ̀ nínú ọ̀nà wọn tó tóbi àbáni o wọ́n jọ ń gbélé yẹn ṣùgbọ́n wọn kò tó ń báyìí àárọ̀ tí wọ́n gbọ́ ẹni ọjà ìdílé ìdá lọ́jà ajá tẹnu ọ̀nà yẹn fẹ́ àtúbọ̀ tẹnu ọ̀nà kejì àtújà àárín ẹnu ọ̀nà ọ̀nà àtújà ọwọ́ tẹ̀ mú wọ yàrá tiẹ̀ kẹ́kẹ́ gbogbo èyí tó kó sẹ́gbẹ̀ẹ́ tó kó sókè ọlọ́run fẹ́ àpò ìjọ̀họ́ dúdú lọ́ńtà fífi náà nílò lọ́ńtà níbi òkú òkú tẹ́lẹ̀ kí n dúpẹ́ fọlọ́run bá tó ń dúpẹ́ fọlọ́run kí n kí n ti lọ fọlọ́run bá kọ́jú mi ò tó gbogbo àwọn nǹkan yẹn kájà òun náà máa túmọ̀ sí pé nínú ìwà tí àkídà àti ńlá láàfin àbọ̀ àkídà àti ńlá láàfin àbọ̀ nípa yọ̀wọ̀ ní pátápátá nínú àwọn tí máa ń jẹ́ kí àkídà wọn máa lálàáfíà àwọn ìyàwó wa ni wọ́n ìmúra púpọ̀ tá a gbọ́dọ̀ fún wọn ni pé a gbọ́dọ̀ tì wọ́n jiná nípa àwọn arìnfẹ́ ọlọ́run lẹ́yìn bàtà ni bá tẹ̀ra jiná tán gbogbo àwọn àtúntà tó ń sọ lọ́wọ́ bá fún wa láàárọ̀ ó fún wa lálẹ́ lásán la pé ó ń sọ lọ́wọ́ bá náà mọ̀ fáwọn ẹni dín bẹ̀ wọ́n fi lọ́tà máa bọ́ lọ́wọ́ wọn. àwọn kẹrẹ ni o sáǹsẹ àṣẹ wàlẹ́ àmójútó ìgbọ́dọ̀ nìkan bí ó sọ pé á kìíní tó bàbá bá fẹ́ sẹ́yìn àti àpọ̀tún ní ọ́fíìsì o ọwọ́ ó sì ti sápò ọ̀rọ̀ ọmọ àti ọ̀rẹ́ ọmọ ó ti wí fún ọ ń béèrè fún ìlú yẹn mọ́ gbogbo ọyìn owó yẹn ń ta bọ̀ dáadáa tí bàbá rẹ̀ ti fún mi. Tùmọ̀pọ̀lọpọ̀ wọ̀lá sí náà sábà náà sí lọ́ọ̀yà àlàbò tùmọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ. Bàbá wa fẹ́ ń bẹ ẹ̀dá ọ̀fẹ́ máa bẹ̀rẹ̀ wọ́n jẹ́ nìkan tí máa ń bẹ̀rẹ̀ wọ́n táwọn wíì tí bá ń lọ yóò ní ìjọ tọ́lá yóò ní ìjọ tọ́lá nítorí tí bàbá táwọn yóò lò ó mọ́ rárá tọ́fẹ́ ní mọ́nì tó tóbi ó dé ó bàtà báyìí gbogbo aṣọ rẹ̀ ọ̀tá rárá ẹni tí ń ṣe wà fún bàbá táwọn yìí wọ́n á jọ lé bàbá rẹ̀ ní bàbá táwọn yìí wọ́n sọ fún ẹni tí wọ́n jọ lé bàbá rẹ̀ ní ìwé ni wọ́n máa lò ẹ̀ ìwé lọ́dẹ̀ yìí lọ́sọ̀tà ń wá tó ọmọ nìkí mọ́ ní sálọ gbẹ́ ẹnì yẹn wọ́n ń sàlàyé pé òun wá lọ mọ́sálásí òun wá bẹ́ẹ̀ nìyẹn ṣe lọ́hùn dídé tó ń wo dé báyìí òun bá mi fún àwọn lọ́wọ́ gbogbo àtọ̀ ìwọ́n bẹ́ẹ̀ òun tó wá mọ̀ pé háà ìdúsí sí tọ́lọ́wọ́ tọ́lọ́wọ́ tó kún un gbé fún òyìn lẹ́yìn láti jọ náà gbogbo àwọn táwọn ẹ̀ bá wà nílẹ̀ ẹ̀ àwọ̀ ẹlòmíì ní kọ́mbọ́ọ̀dù yóò máa fi rárá lóúnjẹ yóò máa tán láti gbogbo àwọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń ba ẹni ní ẹ̀jẹ̀ tí ẹ̀ wọ́n lè ní alẹ́ àkídà tó sọ àkíhà àkídà tó ńlá láàbíà ìgbọ́dọ̀ mú gbọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọ̀bà lọ́wọ́ èyí níbi gbogbo àlámọ̀ abẹ́lọ́wọ́ kọ́lọ́njẹ́ ká tó bọ̀ fún wọn dá òun kọ́lọ́njẹ́ á sọ ní ní mọ̀ lọ́n kọ́lọ́n tó mú fún wa aláwọ̀ ti kẹ̀lọ́ lọ́n kọ́lọ́n tó mú láti kẹ́ fún wa olóyè lọ́n kọ́lọ́n tó mú òye rẹ̀ fún wa ọlọ́run ọba ọba odó ìfẹ́ ní kọ́lọ́n tó nífẹ̀ wa o ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ọba kọ́lọ́n tó ti wa lọ́jọ̀gbọ́n ọlọ́run bá gbó ti wá ní mùsùlùmí lọ́dà kùjá wà lùjẹ́ náà ọlọ́run kò sí èmi àti ẹ̀yin ní ẹjọ́ wà ìjẹ́ náà tó sì èmi àti ẹ̀yin ní ẹjọ́ gbàtíra lọ́wọ́ tó sì èmi àti ẹ̀yin ní ẹjọ́ pé àtàrí èyí ọjà rọrùn tó sì àti ẹ̀yin ní ẹjọ́ pé sàárè èyí ọ̀sìn ìmọ́lẹ̀ fún ó sì èmi àti ẹ̀yin ní ẹjọ́ pé sàárè yọ fẹ̀ yọ fẹ̀ tayọ ohun ti bẹ́ẹ̀ ó má sì èmi àti ẹ̀yin ní ẹjọ́ pé sàárè òkùnkùn ó má sì èmi àti ẹ̀yin ní ẹjọ́ pé yọ gbàtíra lọ́wọ́ ó má sì èmi àti ẹ̀yin ní ẹjọ́ pé yọ wọlé ọlọ́run àkúlù kọ́ni hàdá Allahu akbar. Thank you.